ọdún kan mọ̀ ti pé tí bàbá àjẹsà ìyẹn James ọ̀làríwájú tí gbogbo ẹ̀yin èèyàn tẹ́ ẹ mọ̀ sí bàbá àjẹsà tó mọ̀ ti wà lọ́gbà ẹ̀wọ̀n kirikiri lẹ́kọ̀ọ́ bàbá àjẹsà fohùn ránṣẹ́ o ẹ wá gbọ́ ohun tó sọ o Yọ̀mí Fábíyì ó bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ ó ní ẹ wò ó bá a ti ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí ìbànújẹ́ ọkàn inú ìbànújẹ́ tó lágbára ni bàbá àjẹsà wà toró gbà wípé ó gbà wípé kíni ẹ̀yin èèyàn wa bẹ́ẹ̀ bá gbàgbé ó ti tó bí ijọ́ mẹ́ta o tí ọ̀rọ̀ bàbá àjẹsà látàrí wípé ó ṣe toto mẹ́lẹ́tò kò ṣe toto mẹ́lẹ́tò pẹ̀lú ọmọ kékerébìnrin kí wá ló ṣẹlẹ̀ gangan ọdún kan ti pé tí bàbá àjẹsà ti wà ní ọgbà ẹ̀wọ̀n kirikiri ìlú èkó kí wá làwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ kí ni Yọ̀mí Fábíyì sọ kí ló ń tí Yọ̀mí Fábíyì gan sọ pé bàbá àjẹsà sọ o lọ́gbà ẹ̀wọ̀n tó wà ẹ̀yin èèyàn wa ẹ ká lọ o ẹ jẹ́ kí n gbé yín débẹ̀ lọ́wọ́ kan o bó ṣe lọ. àfi kí ọlọ́run ọba olódùmarè kúkú máa kó wa yọ ni o ẹ wò ó èèyàn wa bàbá àjẹsà ó mà ti pé ọdún kan tí bàbá àjẹsà mà ti wà ní ọgbà ẹ̀wọ̀n kirikiri nílùú èkó níbi tí wọ́n ti dá a lẹ́jọ́ o wípé ó bá ọmọ kékerébìnrin ẹ̀ kó bá a lájọṣepọ̀ nígbà tọ́rọ̀ ọ̀hún ṣẹlẹ̀ láàrin òun àti prínsẹ́ẹ̀sì ṣe é gbàgbé ṣe é gbàgbé ẹ jẹ́ kí n gbé yín débẹ̀ kí ló ṣẹlẹ̀ gangan kí ni bàbá àjẹsà kí ló sọ kí ni Yọ̀mí Fábíyì sọ ẹ ẹ jẹ́ kí n mú gbogbo ẹ̀ wá sójú ìwòran yín kẹ́yìn náà mọ bó ti ń lọ hmm. ọjọ́ yìí mọ̀ ọ́n ó mà ti pọ́dún kan náà mọ̀ nù tí ọ̀rọ̀ bàbá àjẹsà tó di kó délé ẹjọ́ tó fi di ọ̀rọ̀ ọgbà ẹ̀wọ̀n bẹ́ẹ̀ bá gbàgbé ọjọ́ náà rèé bí àná yìí tí wọ́n fẹ̀sùn kan bàbá àjẹsà tí wọ́n ní ó ń bá ọmọ kékerébìnrin pé ó ń bá a lò pọ̀ ìyẹn ọmọ kékerébìnrin adẹ́rìnpòṣónú ni princess tẹ́ ẹ̀ bá gbàgbé hmm. ṣùgbọ́n bí eré bí àwàdà ìyẹn lọ́jọ́ kejìlélógún oṣù kẹrin ọdún 2021 òun gangan lójọ́jọ́ àkọ́kọ́ tí bàbá àjẹsà fúnra rẹ̀ tó farahàn níwájú ilé ẹjọ́ májísírèètì tí ń bẹ nílùú yàbá nílùú èkó ṣùgbọ́n nígbà tó yà wọ́n gbé ẹjọ́ kù ńbẹ̀ ẹjọ́ di ilé ẹjọ́ special court o hmm. ìyẹn special offences and domestic violence court nílùú Ìkẹjà níbi tí wọ́n ti fi oríṣiríṣi ẹ̀sùn tí wọ́n ti fi kan bàbá Àjẹsà látàrí ọ̀dọ́mọdébìnrin tí wọ́n sọ wípé ó fi tìpátìkùkù ó fi bá a lò pọ̀ pé eléyìí lòdì sófin tẹ́ ẹ̀ bá gbàgbé oríṣiríṣi àwọn èèyàn ni wọ́n dìde sọ̀rọ̀ bàbá Àjẹsà wípé kódà Yomi Fábíyì gangan fúnra ẹ̀ ó dìde ó nígbà tó ń gbọ́rọ̀ yẹn wípé òun ò lè sọ pé mi ò mọ bàbá àjẹsà mọ́ mo mọ bàbá àjẹsà òṣèré ni mi wàá lè sọ pé bóyá ó torí pé ó ní sòrò báyìí kí n wá ní mi ò mọ́ mọ́ ó ní díẹ̀ nìyẹn tó ń fi gbéra oníṣẹ́sì mọ̀ wípé òun ní non governmental organization ìyẹn ẹgbẹ́ kan tí ń jàfẹ́tọ̀ ọmọnìyàn ó ní báwọn ṣe gbéra nìyẹn o tó di wípé ọ̀rọ̀ bàbá àjẹsà àwọn náà bẹ̀rẹ̀ iṣẹ́ ìwádìí tàwọn lórí ẹ̀ pé lóòótọ́ ni wípé bàbá àjẹsà fi tipátìkúùkù ó fi bọ́ ọmọ lò pọ̀ ó ní tẹ́ ẹ̀ bá sì gbàgbé àwọn ṣiṣẹ́ ìwádìí tàwọn bó ṣe yẹ káwọn ó ṣe gẹ́gẹ́ bí ẹgbẹ́ aládàáni ó ní ṣùgbọ́n nígbà táwọn ṣe ìwádìí àwọn ó láwọn rí wípé hmm, ọ̀rọ̀ yẹn ní ọ̀rọ̀ yẹn ní kọ̀lọ̀fín nú bí ìgbà tí wọ́n ṣe kíni wọ́n á ń búùṣì èèyàn pé bẹ́ẹ̀ lọ̀rọ̀ bàbá àjẹsà ló ṣe jẹ́ o ó ní ṣùgbọ́n nígbà tó yá ọ̀rọ̀ dọ̀rọ̀ lé ẹjọ́ ó nígbà tó wá ẹ̀sùn mẹ́fà ni wọ́n fi kàn án nínú ẹ̀sùn mẹ́fà èyí tí wọ́n fi kàn bàbá àjẹsà wọ́n ló jẹ̀bi ẹ̀sùn mẹ́rin tó sì jẹ́ wípé wọ́n dá ẹjọ́ ọ̀hún wípé dandan ni kó ṣẹ̀wọ̀n o bẹ́ẹ̀ bá gbàgbé oríṣiríṣi àwọn eléré tíátà míì ni wọ́n dìde o láti máa sọ̀pọ́ọ̀tì bàbá àjẹsà ara àwọn tó dìde ńgbà yẹn tí wọ́n wá dá sọ̀rọ̀ ni bàbá ọlọ́fà náà àìmọye oríṣiríṣi àwọn èèyàn Bukky Black àti oríṣiríṣi bákan náà làwọn òṣèré míì dìde tí wọ́n ń sọ̀pọ́ọ̀tì princess ara wọn láti rí ìyábọ̀ òjó tó nǹkan tiẹ̀ gbọ́rọ̀ ọ̀hún tó gbé parí kakaka tẹ́ ẹ rò wípé òun gangan nìṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀ sí ṣùgbọ́n lẹ́yìn ọ̀rẹ́ yìí ń kọ́ ọ̀rọ̀ dilé ẹjọ́ wọ́n dá bàbá àjẹsà wọ́n dá lẹ́bi ẹ wá gbọ́n tí Yọ̀mí Fábíyì gangan fúnra ẹ̀ tó sọ o ó ní àà láti ìgbà tíṣẹ̀lẹ̀ yẹn ti ṣẹlẹ̀ tí wọ́n ti dá bàbá àjẹsà lẹ́bi mi ò lè filẹ̀ oníjọ́ kejì gangan tíṣẹ̀lẹ̀ ọ̀hún ṣẹlẹ̀ ló ń gbalé ibi ọgbà ẹ̀wọ̀n tó wà ló ń gbabẹ̀ lọ láti lọ encourage ẹ̀ ó ní ohun ò tí ì sí wípé òun ṣàgbìyànjú wípé à ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí bàbá ìjẹ̀ṣà yìí òun gbọ́dọ̀ gbìyànjú òun máa ń bá sọ̀rọ̀ òun máa ń pè é lóòrèkóòrè wípé kó má lọ ronú débi wípé èyí ó sọ pé òun fẹ́ ṣe kíni òun fẹ́ para ẹ̀ pé n tó mú òun gangan nìyẹn o wípé torí tí ṣòro bá ti dé oríṣiríṣi nǹkan là á mọ̀ rí o ó ní ìdí rèé o tóun fi gbìyànjú ó ní ṣùgbọ́n bàbá àjẹsà fúnra ẹ̀ gangan ó ló wá sọ̀rọ̀ ó ní tẹ́ bá rí bàbá Ìjẹ̀ṣà nínú ọgbà ẹ̀wọ̀n tó wà ó nínú rẹ̀ ó dùn ó lọ́kàn rẹ̀ bàjẹ́ ó ló wà nínú ìpòrúru ọkàn nítorí wípé ó ló gbà wípé ìyẹn bàbá Ìjẹ̀ṣà fúnra rẹ̀ ó gbà wípé wọ́n kàn fìyà jẹun ni wípé ẹjọ́ tí wọ́n dá fóun bí ìgbà tó jẹ́ wípé wọ́n kàn mọ̀ọ́mọ̀ fẹ́ẹ́ fìyà jẹ òun pé bẹ́ẹ̀ lọ̀rọ̀ ti rí o Ayọ̀mí Fábíyì gangan tó wá tẹ̀síwájú nínú ọ̀rọ̀ ó nígbà tí ẹgbẹ́ àwọn ìyẹn ẹgbẹ́ tó ń gbé kalẹ̀ non governmental organization tó jẹ́ ti tòun táwọn ṣèwádìí ọ̀rọ̀ yìí ó lórí wípé ọ̀rọ̀ yẹn ní kọ́nunkọ́hun ó nínú ó ní tá a bá wá ro ọ̀rọ̀ yẹn dáadáa o ó láwọn ìbéèrè kan ń bẹ báyìí tó jẹ́ wípé ó nílò ìdáhùn àwọn ìbéèrè kan ń bẹ tó nílò ìdáhùn tó jẹ́ wípé bàbá àjẹsà gangan fúnra ẹ̀ ó ń wá káwọn èèyàn kí wọ́n dáhùn lóhùn lórí ẹ̀ ó ní bàbá àjẹsà sọ ó ló tẹ̀síwájú ní ọ̀rọ̀ ẹ̀ wípé ṣé ẹ̀rọ ọmọ tí wọ́n ń pariwo yìí wípé òun fi tipá tì kúùkù òun fi bá a lò pọ̀ ó ní ìgbà tí ọ̀rọ̀ tá gbé ọ̀rọ̀ délé ẹjọ́ ó ní wọn ò lo ó ní sàtífíkẹ́ẹ̀tì bẹ́ẹ̀ sàtífíkẹ́ẹ̀tì ẹ̀ ó ní wọ́n parọ́ ni ó ní wọ́n parọ́ mọ́ ni wípé bí ìgbà tán sáà mọ̀ọ́mọ̀ fẹ́ bà kàrí àwọn wọ́n fẹ́ fi bàjẹ́ ó ní wọ́n sọ wípé ọmọ yẹn ọmọ ọmọ ọdún kan ni ọmọ ọdún kan ni onírọ́ ló wà ńbẹ̀ ó ní àìwá mọ iye oríṣiríṣi ọ̀rọ̀ tó jẹ́ wípé hmm, táwọn bá ní káwọn máa tú ṣùgbọ́n gbogbo ẹ̀ ó ṣe kíni ó yí ọlọ́run gbogbo ẹ̀yin èèyàn tẹ́ wá ń wò wá ìgbà tọ́rọ̀ ọ̀hún ṣẹlẹ̀ oríṣiríṣi opinion làwọn èèyàn ní oríṣiríṣi ọ̀rọ̀ làwọn èèyàn ń sọ àwọn kan gbà wípé bàbá Ìjẹ̀ṣà bó jẹ̀bi àwọn kan gbà wípé bàbá Ìjẹ̀ṣà wọ́n parọ́ mọ́ ni gẹ́gẹ́ bí ohun tí alàgbà Yomi Fábíyì tó náà sọ ó ní bí ìgbà tí wọ́n dẹ pàkúté páńpẹ́ fún èèyàn lọ́dọ̀ princess ó ní bẹ́ẹ̀ lọ̀rọ̀ bàbá àjẹsà àti princess ó ní bẹ́ẹ̀ ló ṣe jẹ́ ó ní bẹ́ẹ̀ ló ṣe jẹ́ ó tún wá tẹ̀síwájú oníṣẹ́ wá rí àwọn ìbéèrè tó ń tó ń bẹ̀ tó ń bẹ̀bẹ̀ fún ìdáhùn báyìí ó ní wípé tòótọ́ rèé bàbá àjẹsà ó ti ṣe kínni wọ́n ti gbé ìdájọ́ kalẹ̀ adájọ́ olúwa tóyìn taiwo tílé ẹjọ́ eh, special offences and domestic violence nílùú Ìkẹjà pé wọ́n ti gbé ìdájọ́ kalẹ̀ wọ́n ka ẹjọ́ ọ̀hún tẹ́ ẹ̀ bá gbàgbé ńgbà yẹn wọ́n ní àwọn ẹ̀sùn míì mẹ́rin náà ló jẹ̀bi nínú àwọn ẹ̀sùn yìí wọ́n láwọn kan ń bẹ yóò ṣe kíni yóò lọ́dún mẹ́ta àwọn kan yóò lọ́dún mẹ́rin àwọn kan yóò lò tán sàṣìkà gbogbo ẹ̀ tó jẹ́ ọdún mẹ́rin òdìlógún. ṣùgbọ́n ní bá a sì ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí inú ìṣẹ̀lẹ̀ yìí náà ni bàbá tó bí bàbá àjẹsà gangan fúnra ẹ̀ ni bàbá dágbére fáyé Yọ̀mí Fábíyì wá tẹ̀síwájú ní ọ̀rọ̀ ẹ̀ ó lẹ́rìí wípé nígbà tí bàbá àjẹsà tó ń kojú wàhálà yìí ó ní ó gbé àwọn ìgbésẹ̀ kan ó nígbà kan ó lẹ́rìí ìwé kan tó wà lọ́wọ́ ẹ̀ tí ń kàwé yẹn ó ní ìwé yẹn dàbí Christian book ó ní táìtù ìwé yẹn ni wọ́n pè ní How to Thrive in Perilous Times living beyond world system ó ló bẹ̀rẹ̀ sí ní ka gbogbo àwọn ìwé yẹn ó ní ṣùgbọ́n ẹni tó bá rí ipò tí bàbá àjẹsà wà inú rẹ̀ ò dùn ọkàn rẹ̀ bàjẹ́ torí wípé ó gbà wípé wọ́n fi ọwọ́ ọlá wọ́n fi gbà ń lójú ni ó gbà wípé wọ́n kàn dá ẹjọ́ yẹn bí ìgbà tí wọ́n mọ̀ mọ̀ fẹ́ fìyà jẹun pé bẹ́ẹ̀ ló ṣe jẹ́ ẹ̀yin èèyàn tẹ́ wá ń wò wá ọdún kan nínú ọgbà ẹ̀wọ̀n Kirikiri bàbá àjẹsà wà ńbẹ̀ ẹ má gbàgbé adẹ́rìn pòṣónú ni tí gbogbo aráyé fẹ́ràn ṣùgbọ́n ẹ̀kọ́ wo lẹ̀yin rí kọ́ lórí ọ̀rọ̀ bàbá àjẹsà ẹ̀kọ́ wo lẹ̀yin rí kọ́ àwọn kankan tí ẹ ń sọ wípé tán bá dẹ pàkúté fún ó yẹ kó náà lè kóra ẹ̀ níjànú ṣe mọ̀ wípé ẹni tó ń sọ ni tó fẹ́ mú ni òun ló mọ̀ pé òun sọ ni gbẹ́ńtà fẹ́ mú òṣèkí ni kò mọ̀ ṣùgbọ́n àdúrà tèmi fún gbogbo wa táwọn wò mí òun ni wípé a ní kó sí páńpẹ́ ayé a sì ní ṣìṣe láṣẹ Ìdùmarè ṣùgbọ́n a gbàdúrà fún bàbá Ìjẹ̀ṣà James kọ́lọ́n kó ṣe kínni kó bá a lọ́ra ẹ̀mí ẹ̀ Yọ̀mí Fábíyì sọ nǹkan kan ó ní gbogbo ìgbà ló ń kàn sí bàbá Ìjẹ̀ṣà wípé kó má di pé yóò ronú débi tí ó ti para ẹ̀ yóò ronú débi tí ó ti wò pé hmm, kí ló ń kú wá ń ṣe láyé pé kó mọ́ parẹ́ ó ní òun ti mọ̀ rí òun ò lè sọ pé òun ò mọ̀ mọ́ ṣùgbọ́n ẹ̀kọ́ wò lẹ́yìn rí kọ́ nínú gbogbo scenario yìí hmm. kọ́lọ́n kó ṣe dáadáa fún gbogbo wa lágbára ọlọ́run lágbára ìdùmarè àní jì sí páńpẹ́ ayé lágbára ọlọ́run èmi kàn ní kí n mú wá fẹ́yìn èèyàn wa lórí ọ̀rọ̀ tí Yọ̀mí Fábíyì sọ lórí wípé bàbá Ìjẹ̀ṣà pé ọdún kan tó ti wà lọ́gbà ẹ̀wọ̀n kirikiri báwọn míì bá tún ṣe ń tẹ̀ wá lọ́wọ́ á tún mọ̀ mu wá fẹ́yìn èèyàn wa o ẹ bá wa ṣíà ẹ ẹ̀yin tẹ̀ tí subscribe sórí ìkànnì wa lórí YouTube Araba TV ó yá ẹ subscribe kẹlẹ̀ mọ́ gbádùn ìkànnì wa ẹ bá ti subscribe tán notification yín ẹ mọ́ gbàgbé láti tàn án lẹ̀ bákan náà rí Facebook wa mbẹ́mbẹ́ Araba TV ẹ follow wa ẹ follow wa kẹ̀sì tan notification yín lẹ̀ Twitter à ń bẹ́mbẹ́ Instagram à ń bẹ́mbẹ́ TikTok à ń bẹ́mbẹ́ àti Thread àmbẹ̀mbẹ̀ ẹ fọ́lọ̀ wa lórí gbogbo àwọn platforms yẹn kẹlẹ̀ mọ́ gbádùn àwọn update èyí tá a mú wa fẹ́yìn èèyàn wa lóòrèkóòrè bó bá tó dìgbà mẹ́yìn á tún máa mú tuntun wá fún yín o bó ṣe lọ. Àràbà tẹlifíṣàn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 àní bó jẹ́ ti ká pèdé àsìkò bó jẹ́ ti ká kàròyìn bó ṣe ń lọ o káàkiri àgbáyé ọ̀gá ni wọ́n o láwùjọ sọ̀rọ̀sọ̀rọ̀ kíkẹ́ olóbùrò kójọ́ tẹ́ àní nílùú London wọ́n ń gbọ́ wa. àní lamẹ́ríkà o wọ́n ń gbọ́ wa